اللهم salli على سيدنا محمد wa ya Rabbi salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali Muhammad wa sallim ọ̀pẹ́ ní fọ́lọ́hun. Ìkẹ́ ọlọ́hun, ọlá ọlọ́hun kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tọ́lọ́hun ọba mi fi ṣe ìmọ́lẹ̀ tó fi ṣe ìmọ̀nà fún gbogbo ẹ̀dá pátápátá ìkẹ́nà kọ́dọ̀dọ̀ àwọn ará ilé ẹ̀ kọ́dọ̀dọ̀ àwọn sàábì ẹ̀ kọ́dọ̀dọ̀ gbogbo àwọn tó gbà wọn títí dọjọ́ ẹ̀san eléyìí náà la fi tọrọ fún gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ bàbá Sheikh Adam bàbá Sheikh Kamaldeen bàbá Sheikh Yusuf Lágbàjì àti gbogbo orú wọn bẹ́ẹ̀ tí wọ́n ti kọjá síwájú Ọlọ́run kọ́lọ́ mọ́sàbá wa kẹ́ wa gẹ̀ wọn àwọn táwa kù láyé lónìí tá ń jẹ àlùbáríkà àwọn Habibullah Adam Abdullahi Ali Lori àti gbogbo orú wọn bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́fà àyè náà dà wọ́n láàmú kọ́lọ́ kọjá rí wọn pẹ́ kọjá mi wọn ó gùn fún wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ eléyìí ni mo fi kí gbogbo olólùfẹ́ mi káàbọ̀ sórí ètò yẹn tó wa eh, alihikima hmm. ètò alálùbáríkà tẹ́ ń gbádùn iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo olólùfẹ́ wa tí ẹ ń lù wá lọ́gọ ẹnu wípé ah, ẹ gbádùn ètò yìí pé ẹ ń gbádùn rẹ̀ gbogbo ọjọ́ Jímọ̀ ẹ lè kẹ ẹ má dúró ti tẹlifíṣàn yín láti mọ kí ní ṣẹlẹ̀ ń bẹ̀ láti mọ kí lèmi ọmọ yín ò wí Alhaji Abdulkadir Yusuf ọba owó àdúrà yín náà ló tún kalẹ̀ sórí ètò ẹ̀sìn bàbá tí máa ń ṣe ètò àlèyíkímọ́ lójoojúmọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀ wa wípé àwọn àfáà ńláńlá òun náà là máa ń gbé wá sójú wòran yín tí a jọ fọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n fìrírí ayé hàn wá tí wọ́n sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú alukoran àti nínú àdìsá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ á gbàgbé o wípé òní ni Jímọ̀ gbogbo akámúra Jímọ̀ dání gbogbo pété a bá ń lọ ọlá nẹ́bì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah lẹ́nìí hmm, àfa àgbà tí mo wá gbé wa lónìí àwọn náà ni àfa wa fadilat sheikh al-imam muhammad sharafuddin muhammad bashir eh, tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn àfa àgbà ní àsàlátù wa ní almuiz international àwọn ni igbákejì eh, mísọ́nà wa ní ibẹ̀ baba salamu alaykum wa rahmatullahi barakatuh wa sálàm wàràhàmàtúhù wàbàràkàtúhù. akin bàbá ẹ ṣeun gan pé àti ẹ pè yín ẹ sì dá wa lóhùn ẹ wo kékeré wa ẹ wo bá a ti mọ ọlọmọ sàṣàbà sàlẹkùn kàràmà fẹyìn náà ọlànà nàbì lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn bàbá nǹkan tí mo fẹ́ kí a fi dáhùn èèyàn wa lẹ́kọ̀ọ́ òun náà ni sùúrù baba kí là ń pè ní sùúrù àti pé báwo ló ṣe ṣe pàtàkì tó fún mùsùlùmí láti ní láti di mẹ́rù rẹ̀. Allah. alhamdulillahi wa kafa wa salatu wa salam ala ashrafil anbiya sayyidina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd alhamdulillah. الذي خلقنا من تين وجعل نسله من سلالة من ماء مهين فقدره في قرار مكين إلى قدر معلوم وسواه عدل في أي سورة ما شاء ركب فتبارك الله أحسن الخالقين الله أكبر الله أكبر الله أكبر كبير أدوك فلون الحمد لله أتوني الله أبيت تبي فلون الله أكبر ọlọ́run kó gba gbogbo eléyìí lọ́wọ́ wa. àmín. ìkẹ́ ọlọ́run àtàánú ọlọ́run kó máa bá ọ̀rẹ́ ẹ̀ tí í ṣe anábùwà Muhammad. sallallahu alayhi wa sallam. àtúnwọ̀n àtàwọn sahaba àtàwọn tó tẹ̀lé ọlọ́run kàánà kẹ́ni tí yóò kẹ́ máa ná Muhammad lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìíyàmù. lẹ́yìn bẹ́ẹ̀ àkí àwọn ẹni ọlọ́run tó ti lọ báwọn bá wa bí wọ́n ṣe ti kí wọn látòrí Sheikh Adam àtàwọn tó jọ bẹ́ẹ̀ àwọn tó aṣẹ́kù láyé tí wọ́n jẹ́ kúlọ̀fà wúrọ̀ àwọn bẹ́ẹ̀ bàbá Mudir Barkas bàbá Dr. Al-Ideri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kó bá wa ṣọ́ wọn bá wa kí àwọn tó ti lọ kó bá wa ṣọ́ wọn ti ń bẹ láyé nínú wọn náà láfi kí àwọn ṣèkù wa ní ìkàlẹ̀ tí wọ́n gbà wá lálejò bàbá fadilati sheikh al-imam Abdulqadir Yusuf ọba àtọ́lọ́lá ah, umrah ọlọ́run kó bá wa jẹ́ kí ẹ̀mí ogun alákùránù wájú ọlọ́run bákan náà la kí gbogbo mùsùlùmí àti gbogbo ẹ̀dá tí ń bẹ láyé pátá ọlọ́run kó bá wa dúró ti ẹnì kọ̀ọ̀kan ọlọ́run ẹ̀ ọlọ́run a kí ọkùnrin a kí obìnrin a kí ọmọdé a sì kí àgbàlagbà gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe jù sí wa lẹ́ẹ̀kan pé asalaamualeykum àwọn náà kí gbogbo yín pé asalaamualeykum wa rahmatulah wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. èyí ni ọjọ́ àlùbáríkà ọjọ́ juma ọjọ́ tó bá mi alékè ọlá tó sọ wípé wa idha nudiya min salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillah ọlọ́run ṣé o wọ́n ṣàjẹ́ ká ọ̀pọ̀ ọdún láyé. àwọn bàbá wa àgbà ní ìkàlẹ̀ wọn ju àwọn ìbéèrè kan sí wa lórí nǹkan tí wọ́n ní kí abara sọ tí jẹ́ sùúrù asọ́bùrù asọ́bùrù kí ni jẹ́ bẹ́ẹ̀ sùúrù òun náà ní ká sọ pé bóyá lugatan al-istislam ìgbà tán ìjuwọ́lẹ̀ tán ìjúra lẹ̀ pátápátá fọlọ́run pé ṣé wọ́n gbé wárì mo ìrora ẹni lọ́kàn ìsákù níbi nǹkan tó lé kókókókó ìṣepẹ̀lẹ́ kábíyèsí ọlọ́run bó ṣe wá jẹ́ sùúrù yẹn kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ o illallah àfọlọ́n. Allah. tábà wo gbogbo asmaulail husna èyí tọ́ba mi alikiola fi gbẹ̀yìn ẹ̀ òun náà ni asabur olóhùn gangan ni sùúrù ọwọ́ akẹ́ni tí ò ní níjà pé ẹni tí ò bá ní sùúrù kọ́ lọ́lọ́run èyàn àti ní ọlọ́run sùúrù wá ṣe pàtàkì púpọ̀ nínú ayé ẹ̀dá torí tẹ́dá ọ̀bá ní sùúrù kò ní ráyé lò tẹ́bọ̀ ọ̀bá tẹ́dá ọ̀bá dẹ̀ gbà tí ò ní sùúrù ẹ̀túnbọ̀ tán rèé ó kù díẹ̀ ìbọ́lọ́n sọ fún anal Qur'an Suratul Baqarah Al-Quran chapter 2 verse 155 musafa nabuwa Muhammad Oni ní a'udhu billahi mina shaitani rajim bismillahir rahmanir rahim wala nabluwannakum wala nabluwannakum bi shay'in al Khawf wal ju'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله kábíyèsí Ọlọ́run oníwà hmm. ní alẹ́dínà ìdá àsọ́bà tí wọ́n sì bàtún kọlu iná lílàáhí wà iná ilé ìrọ̀jì. wùláìka alim sọ́ra wà tún mi rọ́bì wàràmà wùláìka ọmọlmọ́tàdùn. bọ́lá ń sọ fún anábọ̀ muhammad. sallallahu alayhi wa sallam. kódà tún sọ ń bí kan nínú alukuran kan nínú suratul bakara pé istẹ̀yìnú bisọ́bùrì wàsọ̀lá iná láha ma asọ́bìrì. alhamdulillah tábà wù ọ̀rọ̀ ọlọ́run yìí nínú alukurani tí a sọ fúnra wa yìí ọba mi àlekè ọlá tó ti dá wa àti hmm. ti dá wa kalẹ̀ pé sùúrù tóun sọ yẹn òun máa tẹ̀sí láwọn eré àkọ́kàn hmm. tó wọn fi mọ bẹ́ẹ̀ ti gbà fún ọlọ́run tó hmm. ẹlòmíín péré ní onígbàgbọ́ òdodo ẹlòmíín péré ní mùsùlùmí òdodo ṣùgbọ́n kéèyàn tó do onígbàgbọ́ òdodo yóò kọjá mùsùlùmí kí mùsùlùmí wa tó pé ó ní ìsì Islam ìjuwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run pátápátá èèyàn gbọ́dọ̀ ni èyí ni lèyìn ó fi nàjà bí bẹ́ẹ̀ àti lọ́nà lọ́wọ́ le torún lọ́lọ́run sọ yìí pé ó ṣe máa bẹ̀rẹ̀ kó sọ ó sọ ń bì kan sunu sọ́rọ̀ tó wà Ankabut akẹ́kẹ́ chapter twenty six lónìí pé alif lam mim ahsiba an-nas. an yutraku an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. ó ó sẹ́kì sọ́lá náà ló ti sọ bẹ́ẹ̀ ni. ọlọ́run ti dẹ́ wá ẹ lọ gbà I'm going to test you. I'm going to examine you máa ń wọ̀n yín wò wala nabluwannakum bi shay'in èmi ọlọ́run máa máa dán yín wò pẹ̀lú àwọn nǹkan kan. minal khawfi. nígbà tí ọmọ wa tó márùn ni wọ́n lákọ̀ọ́kọ́ ọbẹ̀ minal khawf máa fi ìpayà máa máa fi mì yín wò máa máa fi wọ̀n yín wò tẹ́rọ máa bà yín ẹ máa wá ohun tí ń lé yín ẹ̀ sí ní Allah akbar àdánwò ọlọ́run ni àdánwò ọlọ́run ni ma ṣe bàbá ẹ ma eh. sá kíjo kíjo kíjo kíjo. bàbá iṣẹ́ náà ti ń wò wálé wọ́n ń gbádùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ rán tó lẹ́sẹẹsẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ rán mú wá lẹ́sẹẹsẹ ọlọ́run musa járe yín pẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́ bàbá Sheikh Sharafuddeen wọ́n ní nǹkan márùn lọ́lọ́run ló wọ́n fi dán wa wò lọ́lọ́run ló wọ́n fi máa mì wá wò láti máa mọ ta ní sùúrù láàrin yín aláàjì ṣẹwàá náà oníṣùúrù yẹn gbogbo tí ń ṣẹlẹ̀ ń lù wá lọ́wọ́lọ́wọ́ báyìí àsádánwò ọlọ́run ni ebi ń pa wá ẹ̀rù ń bà wá gbogbo nǹkan ní ń ṣe wá àṣé ọlọ́run retí sáàṣe sùúrù ni ẹ jẹ́ ká dókè lọ́hùn náà bọ́tà bá paradé àwọn àfáà wa Sheikh Sharafudeen wọ́n wàá fọ́ àyà nì sí wẹ́wẹ́ yóò wá yé wa ibi tá à ń lọ láàárọ̀ yìí ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikima mo rò pé ẹ gbádùn àfáà wa tí wọ́n yẹn ìrìnà ọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ sùúrù láàárọ̀ yìí fàdúrà Sheikh Muhammad Sharafudeen Muhammad Bashir tí wọ́n ń jó yé wa wípé sùúrù okùn kan tọ́lọ́run ọba fi máa dán ẹ̀dá wò pé ǹjẹ́ wàá ní sùúrù ǹjẹ́ wàá gbà fún mi tán yẹn yán àṣé n tá n pè ń sùúrù náà ní ìgbà fọlọ́run tán yẹn pé gbogbo àrà tọ́lọ́run ọba bá fẹ́ fi wá dá ká juwọ́lẹ̀ fún kí wọ́n mọ̀ ṣàgídí pẹ̀lú ọlọ́run kọ́ mọ́ bọ́ pò ó ń pè ha ìnígbà ìnígbà tó bá dúró nígbà àjẹpọ̀ òní sùúrù nìyẹn bàbá wa ń ṣàlàyé àyà kan fún wa nínú Al-Qur'an nínú Suratul bí ọlọ́run ti ní nǹkan márùn-ún ni màá máa fi text yín wò bóyá ẹ ní sùúrù àbẹ́ ẹ ní sùúrù bàbá tí wàá mú pé ọlọ́run ní wàhálà nábìlú wa nàkùn fi ṣe in nínú ẹ̀lẹ́ ẹ̀ka òfin ẹlọ́run ló wọn máa fi bẹ̀rù yóò máa fi dán wa wò naam hmm. àdánwò ọlọ́run masha allah ọlọ́run máa wá ṣe ládàá tán fún mùsùlùmí àmín àmín àmín tó tọ́lọ́run bá gbé ìbẹ̀rù dé hmm. tí kò bá lọ ní sùúrù yóò padà dàdán tán ìfòyà. Hmm. Hmm. hmm kí la bá débi pé a kọ́lé tán géètì tí wọ́n fi wọnú lé wa ò níye. Allahu Akbar. òun wọn náà tí ó lóun kọ́lé láyé ní ìsìn hmm. tí ò ní ṣe bọ́gláàrì sí. bọ́gláàrì géètì àtúgbọ́ ọlọ́dẹ ọlọ́dẹ yóò tó lájà. bọ́gláàrì yìí sì ti torí ọlọ́run. Allahu Akbar. torí kọ́ mọ́ àwọn akámi mọ́. àṣìbọ́gláàrì tán kò ti tan alọ́run àtúngbé agbájá sójú ọ̀nà. Hmm, hmm. ọlọ́dẹ wà ń bẹ̀. Allah. àwọn àgbà yìí kọ́rọ̀ ẹ̀dẹ̀ tá a gbà òun ṣiṣẹ́ ìṣẹ́mi tiẹ̀ náà ni. Masha Allah. má délẹ̀ tán lọ́dún náà yóò fẹsẹ̀ fún. àwọn ah, náà fẹ́ náwó owó oṣù tó gbà wọ́n fẹ́ náà. ìbẹ̀rù yìí ní bá wa dé bẹ́ẹ̀ hmm. ọlọ́run ló tó kalẹ̀ bẹ́ẹ̀. Allah wal ju'i. Hmm. ebi irú nàìjíríà yìí ó tó kíyàn ó ṣe eh, eh, eh, example hmm. as a case study ẹ wo nàìjíríà wáyé ẹ wòrán káfù tá a sọ lẹ́ẹ̀kan ìbẹ̀rù hmm. bí yàrá fẹ́ travel láti wo ibi tá a wà yìí nìsín lọ sí pé òun lọ síbi kan tó jìnnà. kò síbi téèyàn máa lọ lásìkò tá a wà yìí nìsín tó bá ti ń dagun mẹ́fà rọ̀lẹ́ ẹ̀rú ọmọ àbáyé. ojúmọ́ máa gan bàbá ẹ máa wo fẹ̀tọ̀fẹ̀tọ̀ ni hmm. gbogbo tó kálukú lè mọ̀ ní ẹ máa kà hmm. ìyẹn tó bá dó tọ́ lọ́hùn èyí tí ó máa ka sáàmù èyí tí ó máa ka kùrìsíù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló fà á àdánwò ọlọ́run ẹ wá wé bí ṣe àmọ̀ pé èèyàn tiẹ̀ ṣe sọ ń lù bọ́dà àwọn onímọ̀. bẹ́ẹ̀ni mm. yẹn là ń fèsì lọ́wọ́ báyìí kò sẹ́ni bí èjì ọkọ̀ sẹ́ni tó jẹun ẹ̀mẹ́ta mọ́. ẹ̀wù tí rẹ̀ sì dà. bẹ́ẹ̀ni. gbogbo ohun tó tiẹ̀ wá jáde ọ̀bẹ̀ ni pé ibi tí mẹ̀kúnnù máa fara tì sí àbí yà sí nígbà tí nǹkan bá fẹ́ lé oko mm. gbogbo ẹ̀ náà ti dọ̀ wọ́n. ó ti dọ̀ wọ́n gàrí ti kúrò lóúnjẹ tálíkà bọ́mọ bá bu sanko tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọmọ bá kọ́mọ tó jẹun ọ̀sán àníkọ́kọ́ lọ ẹ bí ti bọ́wọ́ bá ti mu gàrí nísìnyí. èèyàn mélòó ló tó bẹ́ẹ̀ dédìí búrẹ́dì mọ́. Allah. búrẹ́dì ẹ̀rọ kan ní ìsinyìí dé èèyàn mélòó ló ká. tí odi ní fámìlì kan bá jẹ búrẹ́dì gidi ní sàfikọ́ra ńláńlá bíi méjì àbí mọ́ máa ṣe pọ̀ tó. bẹ́ẹ̀ni ẹwọ́ ẹyọ kan ẹwọ́ tó jẹ́. tí ò ṣe mu mọ́. èdè odidi àpò ohun tí wọ́n fi ra àpò símẹ́sì àpò fúláwà ń jọ ni wọ́n fi ra búrẹ́dì ẹ̀rọ kan nísìnyìí. ẹ wá wo ń tatadà. wàlíjọ́ èyí ibi ni ọlọ́run náà ni. wọ́n náà sí mínàlá àmúwálì. kọ̀sẹ́ tó wà lẹ́yìn ẹ̀ ọlọ́run náà ni. Allah wọ́n sí mínàlá àmúwálì. Hmm. owó dà wọ́n. Hmm. ẹ bá kó èèkan lọ́wọ́ nísìn. wúlò mọ́. tó jọ tẹrù kó jọjú lọ́dọ̀ yín ẹ bọ́ síta pé fẹ́ fi ra nǹkan. kí lẹ fẹ́ fi ra. Hmm. owó òun náà dà olówó ń dolo sí. olójẹun tó lè bọ́ tà ń sìn pé àwa lolówó. bẹ́ẹ̀ bá pẹ̀lú lolówó yóò ṣe kí ni yóò dì náà pé ah àlówó kí ló fà àdánwò ọlọ́run ni wàlà ànfùsì. wàlà ànfùsì ṣé yẹn tiẹ̀ fẹ́ máa sọ mọ́ ni o lè tan rédíò láàárọ̀ ní sìkan wọ́n wọ̀ kó wọ́n pa yẹn bì kan wọ́n sì gbá bì kan wọ́n sì wọ̀ ẹ̀wọ̀n bì kan wọ́n kidnap ẹ̀ lóyún tó pé ìgbẹ̀yìn ẹ̀ báyìí hmm. ọ̀fọ̀ ìrẹ́ padà gbọ́. bẹ́ẹ̀ lọ́run ṣe ń dín ẹ̀mí kù ọlọ́run ni máa máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ pé àdánwò ni fáìmìlì mi ilé wà tó yá pé ẹni tó jẹ́ bread winner wọn hmm. òun lọ́lọ́run mú kúrò ọlọ́run lè pọ́n mẹ́lòmíì ọlọ́run lè pàyàwó ó lè hmm. pọkọ gbogbo ẹbí bá ń ṣe bẹ́ẹ̀ ara àdánwò ọlọ́run ni wípé nafsin minal anfus minal amwal wal anfus ó wá tún ní wasamarati. wọ́n ní wasamarati ẹ wá gbóhun tó kúrẹ́ ní ṣe ẹ wo àwọn òjò tó rọ̀ ní mẹ́ta yìí flood tó ń ṣẹlẹ̀ tó ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó jẹ́ èrè oko mélòó ni àwọn àgbẹ̀ rí kó mọ́ láì ta wàyí nìsín ara àdánwò ọlọ́run ni bàbá. Hmm. Hmm. ọlọ́run wá sọ fún ànágbà Muhammad wọ́n bá ṣeré sọ́ọ̀bìrì. sọ̀rọ̀ àwọn tó bá ti wá tètè understand ní pé ohun tí ń ṣẹlẹ̀ yìí kò tíbi kankan wá àfọ̀dọ̀ sọ fún wọn pé a ìdùnnú ń bẹ fún wọn fún wọn nírò dùnnú gbogbo àwọn tó bá ní sùúrù bẹ́ẹ̀ torí gbogbo àmú ọlọ́run ni alladhina idha asabathum musibatun bádàwọ̀ yìí bá ń ṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó wá sọ wípé a inna lillahi wa inna ilayhi raji'un èèyàn ló kú fún wa ni o àná nǹkan ló dé ní o àfa mọ́tò sọnù ní o ìlà mọ́tò sọnù ní o ilé-ijó ní o ilé-ijó ní o àwọn sọ nǹkan ní o èyí yóò bá lè jẹ́ ń bẹ sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. torí gbogbo ẹ̀ tó fẹ́ máa bá nílẹ̀ lórí níbo ló wà hmm. hmm. ní Ọlọ́run wájú wọn pé ulaika alayhim salawatu min rabbihim wa rahma. àwọn wọn rí Ọlọ́run àwọn wọn rà àwọn wá ní ọ̀làyíká múlùmùtàdùn àwọn ni wọ́n dáná mọ́ o. anábọ̀wá hmm, hmm. muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé sẹ́rí tù sùúrù tẹ́ ní asọ́bùrú àdìyà òun. sùúrù yẹn ìmọ́lẹ̀ ni o ẹni bá ti ní nímọ́lẹ̀ ní ayé ẹ̀ hmm, báwo ló ṣe lò àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn pín sùúrù yẹn sọ́nà mẹ́ta. Allah. sùúrù alákọ̀ọ́kọ́ asọ́bùrú fi ta'atillah. Allah ìyẹn tiẹ̀ fẹ́ ní sùúrù ìyẹn tiẹ̀ fẹ́ sin lọ́hùn àti yóò tún ní sùúrù sọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ náà ni kírun fẹ́ kírun ó ti wà lẹ́nu iṣẹ́ wọn á gbéṣẹ́ kan dé hmm. tòròpóró ń bẹ̀ wọn bá pé Allahu akbar Allahu akbar bí ọ̀rọ̀ yìí ni ọjọ́ Jímọ̀ ní ìsìn tọ́lọ́run ti sọ kalẹ̀ ní ìsànú díàmísọ̀ láti fi jẹ́ mi fásitì àwọn ìlànà báwo ló tó o tẹ̀sí jó látàárọ̀ tó tún kí láàjẹ́ lé ní báyìí o. wọ́n ṣe wàá dé. wọ́n bá gbé e dé lásìkò tó fẹ́ múra lọ kí ọ̀fẹ́ lọ. ọwọ́ ń bá sẹ́yìn lọ torí pé ààyè ah, báyìí náà jáde mẹ́rin. ìpọ̀lọ́ jímọ̀. tọ́ ọ bá rọ́jú tó o júlẹ̀ fọlọ́. alẹ́kùnrin àdáwò burúkú ni o kí ló ti wá sọ́ọ̀bù látàárọ̀ kọ́ mọ́ta kó wá gbọ́ jẹ mọ́ lọ jímọ̀ jẹ múra kíkúrọ̀ lékìrún bóyá pàtí bàfi dé ọlọ́wọ́ ń ṣàjẹ́ asọ́wọ́ fún tó wá fún la ìyàwó ní ìyàwó fẹ́ mọ́ lọ ọ̀gá ọ̀gá wọn ń pè yín. ṣé kọ́ má dáhùn. wọn bá gbéṣẹ́ dé ìpètò iṣẹ́ ìyàlẹ́kọ̀ọ́ ìṣẹ́ ìwọ́n sì àbí ìyàwó ní àti òtà látàárọ̀ tí wọ́n wá dé wọ́n eh! sì Allahu akbar lọ́mọ kan wá dé pé wọ́n ra bread ìyá ń wò pé ah wọ́n sàn ń dá yàrá ìyá bá padà pàtẹ́wọ́ hmm. lọ́ba lè lo búrẹ́dì lé ìyá bá sàn náwó sí nígbà tí ó mú búrẹ́dì ó ní one thousand two hundred ló fi lẹ̀. ah ìyá ọjà rùn ìyá ọjà rùn o sẹ́rí pé wá ọmọ yìí apààyàn ah! ni o láyé táwọn yìí Allahu akbar hmm. asọ́bùrù fìtà àbáwẹ̀ lèyàn fẹ́ gbà tó kó nǹkan sínú fèyí tó tutù tó rùn wá mọ́ hán táwa débẹ̀ tó sí fíríjì báyìí táwa bẹ̀rẹ̀ sí ní wò ó fi sùúrù kó mẹ́ni tọ́wọ́ bá ti lo sùúrù yẹn o ò lè rọ́lọ́run tẹ̀lé. Allah asọ́bùrù ìndẹ̀ tọ́ a number one yẹn bẹ́ẹ̀ni ẹ̀sìn mẹ́ta ni mẹ́ta ni torí àsìkò náà. àfààní ẹlẹ́ẹ̀kejì. asọ́bùrù ẹ̀ ìndẹ̀ màsìnyà. Allah ẹsẹ̀ ló kúnlẹ̀ lọ yìí bóòlù fẹ́ sùúrù yọ ọ̀rọ̀ ẹ̀kú òní di ẹsẹ̀. Hmm, hmm. sùúrù la fi láàfin máa mójú kúrò nínú ẹ̀ṣẹ̀. Ah, bàbá tí bàbá jẹ́ sùúrù ọ̀ràn pọ̀ nílẹ̀ rẹpẹtẹ ọ̀ràn pọ̀ nílẹ̀ rẹpẹtẹ owó olówó lọ́bọ̀ ilẹ̀ yìí tó ń kọjá lọ mẹ́. Allah. báwo ló ṣe mójú kúrò. kò sì sí kọ́bọ̀ lápò tiẹ̀ náà kò sí kọ́bọ̀ lápò. ẹsẹ̀ ló ń rìn lọ pé lẹ́nìkan bó ṣe kánjú lọ báyìí lówó bá jábọ̀ lápò rẹ̀ ìwọ lọ́lọ́ ní orí ohun tó ń ní sìn lọ yìí. báwo ló ti ṣe àṣepá yìí. kò sí kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ tí ò sí. sùúrù rẹ. ṣàlùkù ọlọ́run fẹ́ dán ìyàwó mẹ́rin. ọ̀nkú ọ̀nkú owó yín bọ́lẹ̀. owó yín bọ́lẹ̀ àfi kò rọ́jú. ọ̀rọ̀ jùlọ pé tèmi kọ́ o ọlọ́run ló lówó aláàjì tó lówó wa mú owó yín. Hmm, hmm. bí kò bá ṣe bẹ́ẹ̀ àfa èèyàn pàlàṣẹ lọ́run náà ni. àbí kò ń lọ títì tánàbùtàn tọ́lọ́run dẹ̀ ní pé ká rẹ ojú wa ńlẹ̀ láti hmm. má máa wo kú o èèyàn mẹ́rin ní wọ́sọ sùúrù ni o sùúrù lọ́gbà o àwọn ti fáǹsì Chelsea ń bẹ lọ bẹ́ẹ̀ sùúrù lọ́gbà o tí wọ́n máa rúgbó rẹ̀ táwọn yẹn wọ́n máa rúgbá yà kí báyìí. àbáwọn ti fáǹsì bàkà. bàkà la ilaha illallah. àwọn náà ń bẹ lọ bẹ́ẹ̀ subhana báwo ló ṣe ní sẹlọm látara wọn bó ló ṣe ní tó fi kó ń bẹ. gbogbo àwọn kan wọ̀nyẹn lọ́n dẹ wọ́n lẹ̀ fún wa báwo la ṣe fẹ́ ní sùúrù tá a fi rọ́nà lọ́lọ́dọ̀ wọn lọ́hùn hmm. tá a fi rí bá ti ṣe tá a fi rọ́nà gbé gbàwájú wọn lọ́hùn. tún òfin ní daṣẹ́ wa nù. Ah, torí pàtó lọ́run sọ ń bi súnàtò rad ó ní walladhina sabaru yabtaguna wajhi Allah wa aqamu salata wa anfaqu mimma razaqnahum àwọn wayadahuna bisayyiati bil hasanati sayyi'atan. masha Allah baba. àwọn ni ulaika lahum uqbad dar. ká tó parí ètò because mẹ́ta yẹn àwọn fẹ́ǹsì wa wọ́n ń retí ẹ̀ ẹ̀ ti sọ asọ́bùrù ń dàtọ́ a wọ́sọ́bùrù ndàlì máa ṣíyá ẹlẹ́kẹta bá. wọ́sọ́bùrù ndàlì bàlá. tádà wo bá dé. ewu káwá ní sùúrù. ẹ̀wù ọlọ́run ti sọ ọlọ́run rẹ̀ tí ó ti wá pa àwọn síbẹ̀ pé àdánwò dé. Allah ìyẹn ní sọ́ra máa pé kagbà ọlọ́run ní sí mi o kagbà ọlọ́run ní sí mi. kàdàrà ò ṣe kọ́lá ìgbà. kagbà bàbá ṣe kò sọ́ra fún dín ọlọ́run mọ́sàjẹ́ kárí yí pé ọlọ́run lọ́dọ̀ ọlọ́run làlá ìlà ìlọ́lá torí pé àsìkò wa kò tó nǹkan ni hmm. torí pé ọ̀rọ̀ pọ̀lẹ̀ tẹ̀fẹ́ yanjú ṣùgbọ́n torí àsìkò tá a ní ò tó nǹkan ìdí nìyẹn tó fi já sí wípé láàárọ̀ yìí afáwà Sharafudeen àwọn náà ni àti gbàdùn tó ń bá yín jọ̀rọ̀ lórí níta ń pè ní sùúrù kọ́lọ̀ musa jẹ́ kí arí wọn pẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ilaha illallah ọlá láha illa billah ilá ilá pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ẹ̀ olólùfẹ́ mi èmi fúnra mi náà mo fẹ́ ṣèyàwó fún ọlọ́run ní on the eleven nílùú Òṣogbo bẹ̀là ń lọ ní hall kan event center kan náà pè ní HLCS tó wà event center tó wà ní Owódé Iléṣà road pẹ̀lú ògo Ọlọ́run bẹ̀ láti ṣe ìyàwó náà ọmọ mi Muhammadu Yusuf Babatunde Quadri àtìyàwó ẹ̀ Hassanat náà ni a fẹ́ sopọ̀ kọ́lọ́run dákun kọ́mọ́sá fàlùbáríkà sí gbogbo ẹ̀ bí wọn pátápátá ẹ̀ máa rí tiwa nílùú Òṣogbo Ọlọ́run ó sin rọrùn fún wa Baba wa Alhaji Abdulwahid Adéoyè ìwòsàn rọrùn Baba dáadáa Ọlọ́run níjẹ́ ẹ̀ máa padà sí à ń bọ̀ lọ́sọ̀gbọ́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 kọ́lọ̀ musa gbọ́dẹ̀ nìkọ̀kan wa ọlọ́run ní sí jímọ̀ tó ní láti mọ̀ fẹ́ nìkọ̀kan wa o jọ́mẹ́jọ láti máa pàdé lórí ètò tá a pè ní alhikima ma asalam wa ilal liqaa